من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا مريم اقنتي لربك واسجدي واركعي مع الراكعين ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ يلقون أقلامهم أيهم يكفل مريم وما كنت لديهم إذ يختصمون إذ قالت الملائكة يا مريم إن الله يبشرك إن الله يبشرك بكلمة منه اسمه المسيح عيسى منه اسمه المسيح عيسى بن مريم وديها في الدنيا والآخرة وجيها في الدنيا والآخرة ومن المقربين ويكلم الناس في المهد وكهلا ومن الصالحين قالت رب أنا يكون لي ولد ولم يمسسني بشر قال كذلك الله يخلق ما يشاء إذا قضى أمرا فإنما يقول له كن فيكون ويعلمه الكتاب والحكمة والتوراة والإنجيل ورسولا إلى بني إسرائيل أني أخلق لكم أني أخلق لكم من الطين كهيئة الطير بإذن الله أني أخلق لكم من الطين الدين كهيئة الطير فأنفخ فيه فأنفخ فيه فيكون طيرا بإذن الله وأبرئ الأكمه والأبرص وأحيي الموتى بإذن الله وأنبئكم بما تأكلون وما تدخرون في بيوتكم إن في ذلك لآية لكم إن كنتم مؤمنين ومصدقا لما بين يدي من التوراة ولأحل لكم ولأحل لكم بعض الذي حرم عليكم وجئتكم وجئتكم بآية من ربكم فاتقوا الله وأطيعون إن الله ربي وربكم فاعبدوه هذا صراط مستقيم فلما أحس عيسى منهم الكفر قال من قال من أنصاري إلى الله قال الحواري نحن أنصار الله آمنا بالله وشهد بأننا مسلمون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 bákan náà àtọ̀rọ̀ bẹ́ẹ̀ fáwọn ará ilé ń ṣe ọlọ́run àtàwọn sàábì ń ṣe ọlọ́run àti gbogbo ìjọ ànábì àtàwọn àtàwọn wa àtàwọn ará ilé wa àtàwọn wa kọ́lọ̀ kó kà àwọn ẹni ìkẹ́ àwa má dúró lórí yìí títí ìjọ eléyìí ó máa ìtumọ̀ suratu Ali Imran a máa tẹ̀síwájú láti àyà 42، two láti àyà forty two inshallah ta'ala. أعوذ بالله من الشيطان الرجيم وإذ قالت الملائكة يا مريم إن الله اصطفاك وطهرك وطهرك واصطفاك على نساء العالمين والله àti bẹ̀rẹ̀ ọ̀kẹ́ forty four ni a ti máa bẹ̀rẹ̀ a ti kábi sí àga yẹn. Jẹ́mi ọ̀kọ́kọ́ gbé náà. ذلك من أنباء الغيب ذلك من أنباء الغيب نوحيه إليك وما كنت لديهم إذ يلقون أقلامهم أيهم يكفل مريم وما كنت لديهم إذ يختصمون ذلك من أنباء Naam ní tafsiri tí ó kọjá, Ọlọ́run Allah subhanahu wa ta'ala ń fún wa ní ìró nípa bí màláíkà, màláíkà Jibril bó ṣe fún Mariam ìyá nabi Isa aleyhima salatu wasalam ní ìró nípa bíbí ọmọ ológo ọmọ olóríire tí í ṣe anabi Isa aleyhi salatu wasalam àti àṣẹ tọ́lọ́wọ́n bá pa láti pọ̀ ní ìjọsìn fún Allah àwọn ọ̀rọ̀ yìí àtàwọn tó ṣáájú ẹ̀ nínú àwọn ìtàn tọ́lọ́wọ́n bá pa bí ìtàn nípa bí ìyá mariam bó ṣe lóyún mariam bí zakaria ṣe gbà á bọ́ nígbà tí ìyá mariam bí àwọn ẹjọ́ tó rò fọba adẹ́dá bí wọ́n ṣe gbé e fún ànábì ọlọ́run ti ṣe ànábì zakaria tó dẹni tó tọ́ bákan náà bó ṣe di pé tí ànábì zakaria bá fẹ́ lọ gbé oúnjẹ fún mariam yóò ti bá wọn oúnjẹ kan níwájú rẹ̀ tó yàtọ̀ sí àwọn oúnjẹ ìgbà náà oúnjẹ àsìkò ni bí Zakaria ṣe bẹ lọ́wọ́n ọba kọ́lọ́wọ́n fún lọ́mọ tọ́lọ́wọ́n ọba sì fún lọ́mọ tó fún nírò pé yóò bí ọmọ tán pè ní Yahya ọlọ́wọ́n ọba sọ àwọn àtàn yìí ó sọ fànàbì tẹ́bá wọ àwọn àtàn tọ́lọ́wọ́n ọba sọ fún ànàbì wa Muhammad yìí àwọn ìtàn tó ti ṣíwájú kànàbì ó tó dáyé ni kódà àwọn ìtàn yìí ẹ̀mí wọn gùn bàbá àti ìyá ànẹ́bì káwọn ìyá àti bàbá ànẹ́bì ó tó dáyé kódà àwọn àtàn yìí ṣẹlẹ̀ ṣáájú kí bàbá bàbá ànẹ́bì ó tó dáyé sallallahu alayhi wa sallam ọlọ́run wá pa ìtàn yìí fà ànẹ́bì ọlọ́run wá fẹ́ jẹ́ ká mọ̀ gbogbo àwọn eléyìí náà ń jẹ́ ká mọ̀ wípé ànẹ́bì wa Muhammad sallallahu alayhi wa sallam ànẹ́bì ọlọ́run ni tó jásí pé ntọ́lọ́run bá fi màá ní màá ní máa sọ. So ọlọ́wọ́ ní dhalika min amba il-ghayb. ọlọ́run ọba ní gbogbo àwọn ìtàn tá a ti pa síwájú àwọn ọ̀rọ̀ ṣáájú tá a sọ nípa àwọn tá a sọ ń pa wọn yẹn min amba il-ghayb nínú àwọn àwọn níwùsì tó máa ń pa rẹ̀ tó pamọ́ sí ẹni kì í ṣètàn tó mà ìtàn tó mà làwọn ọlọ́run ọba pa fún ẹ̀ tó jẹ́ pé ìtàn yẹn gan àwọn tí ó pa ìtàn wọn nínú àwọn àgbà tí ń bẹ lásìkò rẹ̀ ń gan ó fẹ́ má sí àwa lọ mú àwọn ọyìn tó pamọ́ àlọ́mọ wa fún ẹ̀ sòlófà tó jẹ́ pé tí wọ́n bá ní nǹkan kan jẹ́ nǹkan tó pamọ́ ìṣúra kó jẹ́ pé ó hàn sáwọn kan kò hàn sáwọn kan àwọn tí ó hàn sí òun kọ̀ọ̀kan náà ni ó máa jẹ́ tọ́lọ́hún bá parú àwọn àtàn yìí nísìnyí kí àkọsílẹ̀ rẹ̀ wà nú àwọn àwé ẹni tí ó bá máa parú àwọn àtàn yìí á béèrè pé bolo ti rí i torí àwọn nǹkan tó pamọ́ tó ju ọjọ́ orí ẹni tó fẹ́ sọ ọ́ kódà ó ju ọjọ́ orí àwọn bàbá tó bí ẹni tó fẹ́ sọ ọ́ lọ ni. sòló fàtó já alghaib qisman alghaib mutlaq ń tà ń pè ní gọ́ìbù gan-an tányányá kọ̀kọ̀ tányányá kọ̀kọ̀ tán yáyá yẹn láàyè lẹ́mùhá ìlàlọ́ ẹnìkan ò lè máa fi Allah irú ẹ̀ ní àjánà ó ti rí iná ti rí ẹ àwọn tí ó lọ nínú sàárè àwọn tí ó lọ nínú lálùkìyàmà sirot afárá sirot bíríjì asirot àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹnìkan ò lè sọ ń parẹ́ àwọn yìí al-ghaib al-mutlaq kọ̀kọ̀ tí ẹnìkan ò lè sọ ń pa ẹ̀ ni bèbè ń tà sọ náà nìròyìn tọ́lọ̀ bá fún wa. àwọn kan bẹ mutlaqul ghaibi ni al-ghaibu nisbi kọ̀kọ̀ tó já sí pé yóò máa jẹ́ kọ̀kọ̀ lábala kan ó lè má jẹ́ kọ̀kọ̀ lábala mi. tó irú ẹ̀ ní ìtàn àwọn tó ti kọjá àwọn tó bá sojú ń gbà yẹn tí wọ́n bá sì ṣẹ́kù ó hàn sáwọn àwa tí ò sojú kò ní hàn sáwọn irú ẹ̀ náà máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe dájú kọ mí nísìn tẹ́ ẹ̀ rí ẹ̀yìn èmi lè máa rí nàrí ní ti ń ṣẹlẹ̀ lẹ́yìn yín tẹ́yìn ò sì ní mà ní ti ń ṣẹlẹ̀ lẹ́yìn yín tẹ́yìn ò mà yẹn kọ̀kọ̀ nìyẹn ò ná. bẹ́ẹ̀mi náà ṣe kọjú sí yín tẹ́yìn kọjú sí mi ẹ̀yin rẹ́yìn tèmi èmi ò rẹ́yìn ní tó ń ṣẹlẹ̀ lẹ́yìn mi ẹ̀yin lè máa sọ ní tó ń ṣẹlẹ̀ lẹ́yìn yẹn kọ̀kọ̀ náà ló jẹ́ fún mi kọ̀kọ̀ náà àwọn àsìkò kan bẹ tó yá pé táláboyún bá lóyún kò sẹ́nìkan tó ní irinṣẹ́ kan tó lè fi dìgítẹ́tì pé ọkùnrin lóyún inú rẹ̀ àbóbìnrin kọ́kọ́ ní láwọn àsìkò ṣùgbọ́n gbà tọ́lọ́wọ́n ọba tó ti wá mú ìdàgbàsókè báyìí tó gbèsè ayé wa tá a tó ti wá láwọn instrumenti kan tá a lè fi dìgítẹ́tì akọlówàmbé àbábo ó túmọ̀ sí pé kìí ṣe kọ̀kọ̀ tán yányá kọ̀kọ̀ tó já sí pé yóò jẹ́ kọ̀kọ̀ nígbà kan ó lè má jẹ́ kọ̀kọ̀ ńgbà kan mọ́ òun irú àwọn yẹn ẹ wá fi dájọ́ kẹwàá ní ọlọ́run nìkan ló máa kọ̀kọ̀ ókè àwọn dókítà ṣe máa irú ọmọ tó wà nù aláboyún ṣé kọ́ kọ̀kọ́ nìyí náà aláìmọ̀ká ni máa ń sọ yìí ẹni tí ò bá gbàgbọ́ yìí ṣẹ̀ríà dáadáa òní ò máa sọ yìí. ìgbà táwọn èèyàn ní tí wọ́n fi ń mà á ni tó jẹ́ pé nìkan ò lè sọ àfi Allah ṣùgbọ́n kọ̀kọ̀ yẹn lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọba ti mà wípé àsìkò kan ń bọ̀ sí ìdàgbàsókè ó dé tí wọ́n padà ní nǹkan tí wọ́n fi máa ma wípé oyún inú kí ló wà ń bẹ̀. àsìkò ìgbà tọ́lọ̀ bá ti ní kí ìdàgbàsókè dé báyìí mọ àwọn ẹ̀dá tí wọ́n fi máa kí ló wà nínú oyún inú yẹn oyún inú yẹn kì í ṣe kọ̀kọ̀ mọ́ lágbègbè kádà mọ̀sákọ ni àbí àbò kì í ṣe kọ̀kọ̀ mọ́ ńgbà náà. so irú táìmù tá a wà yìí nísìnyí fún ẹni tó bá ní irinṣẹ́ tó lè fi dictate lásìkò tó bá lo irinṣẹ́ yẹn kì í ṣe kọ̀kọ̀ ṣùgbọ́n kó tó lo irinṣẹ́ yẹn kọ̀kọ̀ ni tí ò lè sọ àmọ́ ìgbà tó bá lo irinṣẹ́ yẹn kọ̀kọ̀ yóò wá ṣe kí ni yóò wá ṣí yóò ṣe payá irú yẹn sì ń ṣẹ̀ríà ò tako wóoru nǹkan báwọn. àsìkò kẹ́mi tó yá pé à ń lò gbèsè ayé àwọn àgbáyé míì tó wà ń bẹ̀ nìkan ò lè sọ nísìnyí àwọn èèyàn ti ìmọ̀ àwọn èèyàn ti develop débi pé wọ́n lè máa sọ àwọn oòrùn iye oòrùn mélòó ló wà iye ìran ìmọ́lẹ̀ mélòó ló wà bóun ṣe ń rìnà bóun ṣe ń rìnà sí nínú oòrùn àtìràwọ̀ èwo ló jura wọn lọ pẹ̀lú ìmọ̀ ìdàgbàsókè ìmọ̀ ọmọ ẹ̀dẹ́ èèyàn tọ́lọ́wọ́n ọba fi mà wá àwọn èèyàn lè máa sọ yìí o ma lè máa sọ sòkè é ṣe kọ̀kọ̀ báyẹn tó jẹ́ pé ló di ń di yóò jẹ́ lábala kan àbí fún àsìkò kan kò ní padà jẹ́ kọ̀kọ̀ mọ́ náà ni solofa tó já pé kọ̀kọ̀ tí sẹ̀rí àbá ń sọ̀rọ̀ pa kọ̀kọ̀ ó pín sí méjì al-ghaibul mutlaq àti mutlaqul ghaib kọ̀kọ̀ tí ò sí mọ̀ láéláé àti kọ̀kọ̀ tó já pé ọlọ́run ọba lè dìvẹ́lọ́pù ìmọ̀ wa dégbèdéke kan tá a fi mọ gbogbo àbí ká mọ díẹ̀ nípa rẹ̀ sòká padà sínú aláboyún tá a wú lápèjúwe ọmọ tá a bá marú ọmọ tá a láboyún ní àwọn nǹkan kan ṣètò ń bẹ tó já pé ó wà lára ọmọ yẹn tá a lè marú bóòlù ti jẹ a lè mọ bóòlù ti jẹ òun náà làwọn tí wọ́n kọ fún un ní kọdàrú olóríire ni àbó lórí ibú mọ́mìnrin ni àbí káfíìrì ẹlẹ́mìí kúkúrú ni àbí ẹlẹ́mìí gúngùn olùsì ni àbó lówó irú iṣẹ́ wo ni ó ṣe so ẹnìkan ò lè sọ gbogbo yìí irú àwọn yóò al-ghaibul mutlaq nìyẹn kọ̀ọ̀kọ̀ tí ò ṣe é mà fẹ́ dà kan ó nìyẹn so àwọn eléyìí agbọ̀dọ̀ gbọ́ yìí tá a bá wo àwọn ìtàn tí ọlọ́run bá pa fún ànábì yìí níjọ́ tí ń ṣẹlẹ̀ kì í ṣe kọ̀kọ̀ torí pé mariam máa ti ń ṣẹlẹ̀ ẹ akínà ti ń pè é ìyá mariam kí forúkọ ẹ hana hana ẹ kò ní ṣẹlẹ̀ hanatu hanatu ìtẹ̀kífì nọ́ọ̀n pẹ̀lú ká ṣe nọ́ọ̀nù ní fúfú yẹ. so hanatu tó jẹ́ ìyá mariam ìyá ìyá nabi isa ó mọ tí ń ṣẹlẹ̀ ńjọ́ tí ń ṣẹlẹ̀ ọkọ rẹ̀ imran ó mọ tí ń ṣẹlẹ̀ ọmọ tí wọ́n bí ń tó lọ láàrin àti anabi ọlọ́run zakariya mariam ìyá nabi isa ó mọ tán fi jọ ń fúnra wọn létí á rí i pé gbogbo yìí kì í ṣe kọ̀kọ̀ àbí ṣùgbọ́n àwọn tó ìgbà táwọn yìí ti kú táwọn tó máa ń pẹ́ ti kú ẹlòmíì tó bá àwọn míì tó bá ṣayé lẹ́yìn wọn ó ti di kọ̀kọ̀ tí wọ́n á lè mọ̀ àfijọ́ tá a bá rí ẹni tó mọ̀ ń pa tó wá fún yàn ní ròǹpa ẹ̀ tòló fa tó fi já ní zalika min amba il ghaib. sọlọ́wọ́n ọba ní àwọn nǹkan tá a sọ yẹn àwọn nǹkan tó pamọ́ tó máa ń pa ẹ̀ ní táwọn ọlọ́wọ́n ọba wa mú ọ̀rọ̀ nípa rẹ̀ àmúwábà rẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam. ọlọ́wọ́n ọba ní òòsí lọ́dọ̀ wọn òòsí lọ́dọ̀ wọn ń jọ tí wọ́n gbé Mariam wọnú ilé ọlọ́run Baitul Maqdis ní Palestine ní Jerusalem náà ni ilé àwọn ilé ìjọsìn àwa àwọn àwọn olùgbà Allahu gbọ́ ni kì í ṣe ilé kúfùrù níjọ́ tí wọ́n ń gbé Mariam wọbẹ̀ tí àwọn tí wọ́n ń bẹ̀ǹbẹ̀ láwọn olùsìn lọ́hùn olùṣàmójútó lé ọlọ́hùn àwọn olùre ní sójú ọ̀nà ọlọ́hùn nírè tòdodo nínú wọn ni ànábì ọlọ́hùn Zakaria tó jẹ́ ọ̀gá àwọn tí ń bẹ̀ǹbẹ̀ ń jọ́nà lọ́hùn alayisalaatu wasalaam tí wọ́n wá ń jà sí pé ayyuhum yakful mariam tani nínú wọn tí ó gba mariam tọ́ wọ́n wá ń jà sí. ọlọ́run wá ní ẹ àwọn amú suggestion wáyé pé kò nídìí ẹ má yù lẹ̀ jà àwọn náà wá sọ láàrin ara wọn pé ẹjẹ́ àṣẹ ń tán pè ní al-Qur'an al-Qur'an òun náà ni yorùbá ń pè ní ìmújẹ kéèyàn ó mújẹ ìmújẹ yìí ní ìbámu sí ti ń bẹ lọ́dọ̀ Yorùbá ó pín sí ọ̀nà méjì èyí tó tọ́ àti èyí tí ò tọ́ èyí tí ò tọ́ ó ní ká lọ máa mújẹ pẹ̀lú yíyẹsẹ́ wò gbogbo ẹ̀yin tẹ́ bá lọ yẹsẹ́ wò ẹ jáwọ́ mẹ́kọ̀dá ó máa ń ba Islam jẹ́ a sì máa jẹ́ kéèyàn ó pàdánù fún forty days Ànábì ló sọ bẹ́ẹ̀ sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ìmúdìí kan ni wípé bóyá alápèjúwe àwa mẹ́ta àbáwa mẹ́rin àbáwa òǹkà kan à ń dájọ́ àwa fúnra wa ní nọ́mbà àwa ni ìjọ tí a bá ti ìjọ tá a máa dá bóyá jọ monday monday one one thousand lápèjúwe tá a bá ti wá dáhùn yẹn jọ tí gbogbo wa bá ti wá gádà rẹ̀ àwa ara pépà ẹni tó bá ti wá tí orúkọ ẹ bá ti jáde àbí tí àmì àpẹẹrẹ tí ẹ bá ti jáde ẹni yẹn là á kó owó yẹn fún òun ti gba tiẹ̀ kó ń bẹ̀nu ìjọ a bá tún dá mi àwọn tó tún kúnlẹ̀ là máa ra pépà fún so ìmújẹ náà ń pè yẹn náà yóò ń lọ nu sẹ̀ríà ó tọ́ kò sí tó burú bẹ́ẹ̀. àbíkẹ́ àtẹ̀fẹ́ fúnra wa nọ́mbà náà ni a ti wá àwa mẹ́wàá ni àwa ra nọ́mbà kalẹ̀ àwa kọ nọ́mbà one to ten àwa ara arúgúdú àdáálẹ̀ kíkálukú máa mú kọ̀ọ̀kan nọ́mbà tó bá ti mú náà ní tiẹ̀ ìmújẹ nìyí wọn kò sí tó burú bẹ́ẹ̀ nu ṣẹ̀ríà so láti lè fi yanjú aáwọ̀ kó má bàa di fanfa kò sí tó burú bẹ́ẹ̀ irú yẹn làwọn náà wá ṣe àwọn gègé sẹ́mi péyìn ò ní jẹ́ onímọ̀ kó má ní gègé ẹ̀kọ́ àwa àwa mọ́ra wa pé rà gègé yín ẹ lọ dà sínú odò tẹ́ ẹ bá dà sínú odò èyí tí ò bá tómi ò bá ti gbé lọ ẹni tó bá ní òun ni ó gba mariam tọ àmọ́ gbogbo èyí tómi bá ti gbé lọ àwọn akọ ni wọ́n gba mariam tọ èyí tí omi ò bá gbé lọ ẹni náà ni ó gba mariam tọ wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ lóòótọ́ ìgbà tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n da gègé sómi gbogbo àwọn gègé tó kù pátá omi sàn lọ omi gbé lọ ó wá kù gègé ti anabi wa zakariya anabi Zakaria alayhi salatu salam so gẹ́gẹ́ tí ẹnìkan lómi ò gbé lọ ló dúró sórí omi tómi ò lọ so náà fi wá gbé mariamu fún Zakaria ìyẹn lọ́wọ́ bá wá ń sọ yìí pé wa ma kunta ladaihim. ọlọ́run ọba ló sí lọ́dọ̀ wọn ò sí ń bẹ̀ níjọ́ tí kálukú wọn ń da gègé wọn sódò. So tí wọ́n ń dà á sómi pé kán lè bá àmẹ́ni tí ó gba Mariama tọ́ tí ṣe yá nẹ́bẹ̀ Isa àṣé wọ́n gba yá nẹ́bẹ̀ Isa gan tọ́ ni ìyẹn la fi máa ń pe wá sákèsì pé ńgbà tó bá jẹ́ pé ẹni tí wọ́n gbà ya rẹ̀ tọ́ nígbà tó ń yí ọlọ́run ìtì ẹ̀ tí ì sọ pé òun ó tiẹ̀ yóò jẹ́ oyún tí ò tí ì sí ní àgbáyé pé ká máa sọ pé ó ti doyún pẹ̀lú epo yọ ọmọ ìyá rẹ̀ náà wọ́n ṣẹ̀ṣẹ̀ bí ìyá rẹ̀ ní kókó jòjò lónìí wọ́n wá gba ìyá rẹ̀ tọ́ àwa sọ pé irú yìí òun lẹni táwọn máa jọ́sìn fún àwa fi ọba tó dá a lẹ̀ àṣìṣe ni àṣìṣe ni kéèyàn máa ṣerú ẹ̀ kò dáa ọlọ́run máa ṣe wá lọ́nà. naam ọlọ́run ọba ló ṣe lọ́dọ̀ wọn nígbà tí wọ́n ń ṣe bẹ́ẹ̀. wàá ọlọ́run ọba ló sí lọ́dọ̀ wọn nígbà tí wọ́n ń fà á mára wọn lọ́wọ́ pé èmi ni màá tọ́ Mariam èmi ni màá gbà á tọ́ èmi ni màá gbà á tọ́ kó tó wá débi pé wọ́n wá padà wá conclude sórí kan da gègé sómi ẹni títí ẹ̀ ò bá ti bóódò lọ òun ni ò wá gbà á tọ́ yóò náà fi wá yanjú ẹ̀ wọ́n kọ́kọ́ ń fà á mára wọn lọ́wọ́ ni torí pé iṣẹ́ eré tí kálukú máa ń dùn mára wọn lọ́wọ́ ni kọ́ìdà kan bẹ nínú ṣẹ̀ríà tó bá dórí ọ̀rọ̀ ṣẹ́ tí yẹn fi ṣe lọ́wọ́ tá a fi súnmọ́ lọ́wọ́ àyè fi ṣe al-ithar la ithar fi a'mal al-ibada la ithar fi al la ithar fi al wí. so ithar òun náà ni kéèyàn ó fi nǹkan ṣàgbà àbí ká fi nǹkan ṣe ká fi bọ̀wọ̀ lápèjúwe nísìnyí mo fẹ́ jókòó sórí àga. So, mo wá rí ẹnìkan tó ń dé tó já gbàràgàmà náà èmi wá dìde mo wá dúró mo wá ní káwọn òṣèké nìkan jókòó ìsáàrò nìyẹn mo gbé ẹ̀tọ́ mi ni mo gbé fún wọn mo wá gba ẹ̀tọ́ wọn mo wá gbé àbọ̀ra mi lọ́rùn tó sì jẹ́ pé ẹ̀tọ́ tèmi tí mo gbé fún wọn lọ́lá ju ti tiwọn tí mo gbà lọ ìsáàrò nìyẹn agbójẹlá ni a fẹ́ jẹun ebi ń pa wá ẹnìkan náà wá dé ó lé ebi ń pa ọ náà ọ pé ah ebi ń pa ọ ebi ń pa ọ. ebi tó ń pè mí náà oúnjẹ yóò lè yá wa mẹ́ta ọ̀dà ẹ̀mí ìjẹ́ lọ jẹ́ ìmọ̀ wá filẹ̀ ìsáàrù nìyẹn sáǹpì ní ìsáàrù nìyẹn kò sílẹ̀ ìfi ń bẹ̀ lára iṣẹ́ dáadáa ni ṣùgbọ́n àyè kan bẹ tó já pé ṣẹ̀rẹ́ ìsìlámù ò gbà wọlé òun náà níbi ń tá bá fẹ́ fi sin lọ́hùn ń tá bá fẹ́ fi sin lọ́hùn àìsí fi ṣe ìsáàrù èyí tó jẹ́ pé tá a bá ṣe àgbàláadá ń bẹ̀ tá a bá dẹ̀ ti ṣe láadá yẹn ó bọ́ mọ́ wa lọ́wọ́ ẹni tí a gbé fún ní ó gbàláadá yẹn àyè fi ṣe ìsáàrù àpèjúwe afẹ́kírun mọ́ṣáláṣí sáàfù wájú olùyẹ ká dúró sí ni mo dé mo dé mo dé sí sáàfù wájú so mo wá sáàfù wájú tí mo wá dé yẹn nígbà tá a wá to sáàfù tá a nàró kò sáàyè kankan bẹ̀ mọ́ mo kàn bàbá àgbàlagbà kan dé àbáfà kan dé wọn èèyàn wá dó bí èmi wá bọ́ sẹ́yìn tíṣẹ̀rí àdẹ̀sọ fún wa pé sáfù wájú lọ́lá ju sáfù tó tẹ̀lé lọ èmi wá bọ́ sẹ́yìn so mo ti gbé ẹ̀sán yẹn lẹ̀ fún irú yẹn àyè fi ṣe ìsar àyè fi tijú àyè fi ṣàgbà ara torí pé ẹ̀sìn nìyí òun ìwọ lẹ́tọ̀ọ́ sí kó o sin lọ́hùn òun náà lẹ́tọ̀ọ́ sí kó o sin lọ́hùn ni kódà yẹn lè ṣe ń gbà míì téèyàn ò ní lẹ́sìn gan ẹ̀jẹ̀ má pèjú òun yẹn náà wá abo omi afẹ́ṣàlùwàlá èmi àti ẹnìkan fẹ́ṣàlùwàlá èmi ti wá rómi omi tèmi wá rí òun lomi ìgbẹ̀yìn kò wá sómi kankan mọ́ kò lè síbi tá a ti lè rómi mi ìzídà kẹ́nìkan ṣoṣo lomi yẹn tó rómi yẹn náà tó nǹkan kan rárá kò téèyàn méjì lò ìzídà kẹ́nìkan ṣoṣo lomi yẹn kẹ́nìkejì ó ṣe tàyámọ́mù ìkànnì ìkànnì inú méjì ni kò tó lò fáwọn méjèèjì ta ló lẹ́tọ̀ àti lomi yẹn ọmọdé tó ti tóorùn kí tó náà ti tó ti bàlágà àbí tó ti wọ sínú tẹ̀mí ọmọ bíi ọdún méje mẹ́jọ tó jẹ́ pé tóun náà bá kírun yóò gbà ládàá èmi tèmi dàgbà èmi ò rómi ò ń lóró mi ṣé èmi ò gba omi tọwọ́ rẹ̀ ni kóun lọ ṣe tàyámọ́mù àbí kémi ò ṣe tàyámọ́mù kóun ò lómi òun ni ó lo mi ìyẹn kì í ṣe mi torí pé èmi ní excuse pé mi ìró mi tí n bá ṣe tàyámọ́ọ̀mù irun mi ò lálàáfíà torí mo ní excuse pé mi rí omi àmọ́ òun ò lẹ́ excuse pé kò ró mi ó rí omi ó so mi yẹn ló fò ni tó n bá ṣe tàyámọ́ọ̀mù irun yóò ní lálàáfíà torí pé tàyámọ́ọ̀mù ṣíṣe ìmára oníyẹ̀pẹ̀ kò lè lálàáfíà fún ẹni tó rí omi tẹ́yìn ò bá rómi ló tó tọ́ fún yẹn láti ṣe kí ni láti ṣe ó wá rómi ó wá gbómi olóbi ṣàgbà ó fi tijú ẹnìkan ìwọ wá lọ ń ṣe tàyámù ò ní ní irunmọ ẹni tóun ò rí yẹn lòun ò lọ ṣe tàyámù àfi tẹni tí ó rómi yẹn tí irun ò báyìí tí jẹ tí ò bá irun kíkì ò bá ti wúlò fún lóko so irú àwọn nǹkan yẹn nínú àwọn ẹ̀kọ́ tí a gbọ́dọ̀ gbọ́ yìí ni òun ti yàtọ̀ sí pé mo wà lórí ìjòkó mo lágbàlagbà kan ó dúró mo wá dìde fún èyí òun iṣẹ́ rẹ̀ ni ó dáa àgbàládà àmọ́ tó bá débi ìjọsìn àyè fún yà àyè fún yà so yàtọ̀ sí bóyá àwọn mọ́ṣáláṣí míì tó jẹ́ àwọn mọ́ṣáláṣí ìlú tó jẹ́ mọ́ṣáláṣí ńlá ìlú ó máa ń wà bẹ́ẹ̀ ńgbà míì tí wọ́n fa àwọn àyè kan lẹ̀ fáwọn kan nu mọ́ṣáláṣí lọ́wọ́ wájú méjì ni tó bá jẹ́ pé ìfi àwọn àyè yẹn lẹ̀ fún wọn wọ́n fi í fún wọn láti lè fi protect wọn pé tá a bá ní ká fi rú eléyìí sẹ́yìn tí ò sí lọ́wọ́ wájú àwọn ẹni bí lè wá ṣe ní jàǹbá náà fi ń fi wájú rẹ̀ mọ́ pé jàǹbá ti dé wájú ni ká máa ṣe kíni ká máa dúró sí i so irú yẹn kò burú wọ́n fi protect wọ́n fi protect wọn ni ṣùgbọ́n tó bá jẹ́ pé fún àpọ́nlé lásán la bá fi hánà rẹ̀ fáwọn tó tètè dé tá a wá ní àwọn tí ò ní tètè dé tó já pé ńgbà tí màmú bá fẹ́ parí kútúbà làwọn wá dé àwa fi ọ́ náà wọ́n pé wọ́n bá àmọ́ tètè dé àwọn náà náà ní ẹnìkan kan gbọ́dọ̀ jókòó ńbẹ̀ kò dáa nínú ṣẹ̀rẹ́ ìsìláàmù kò bófin ṣẹ̀rẹ́ ìsìláàmù mu sọ lára ibi tí ò ti lè sí ìsáàrù nìyẹn káwá sọ pé àwọn tó tètè dé kán bọ́ sẹ́yìn fẹ́ni tí ó pẹ́ dé torí pé ó jẹ́ bàbá àdínì kò bójú mu nínú ṣẹ̀ríà èyí tó bójú mu nínú ṣẹ̀ríà ni pé tí bàbá àdínì bá ti pẹ́ dé àbí màmá àdínì tó bá ti pẹ́ dé kán ń bi tí wọ́n bá ráàyè sí. Si oṣù ọlọ́wọ́ bá ń ṣe kútùbà ń jọ kẹ́nìkan wá ń bọ̀ ìwà ńlá ní àwọn èèyàn bọ̀ garagaragaraga anábìrì jókòó lómi dọ́dọ́ kó jókòó ó ní àwọn èèyàn lára anábìrì dá jókòó sábẹ́ ni tó ẹ̀kọ́ nìyẹn tó ibi tá a ti lọ òun náà ni pé àwọn tó bá ti jọ́rọ̀ ìjọsìn àyè ṣe ìsáàrò ní ibẹ̀ tó àwọn tí wọ́n ń bẹ́nu ilé ọlọ́run Baitul Maqdis ní Palestine wọ́n ń fà á mára wọn lọ́wọ́ torí pé ẹ̀sìn ni àwa yanjú rẹ̀ pẹ̀lú alukur'an pé ẹni tí odò bá ti gbé gègé rẹ̀ lọ òun náà ni ó gba mariam tọ́ gbogbo òtàn yìí pátá ọlọ́ọ̀ni rẹ̀ Muhammad ò sí ń bẹ̀ àsọ fún ẹni ò sí ń bẹ̀ àsọ fún ẹni ọlọ́run wá sọ àwọn àtàn yìí fà nẹ́bí yóò máa wá jẹ́ mọ̀ fún àwọn tọ́lọ́wọ́n ọba rán tó gbà nẹ́bí dìde láàrin wọn. pé à bóò ló ṣe màá bóò ló ṣe màá bóò ló ṣe màá ìyẹn ló fa lọ́rọ̀ ànábì fi dàrú àwọn tó kó dàrú máa lọwọ ni o àwọn àlọ́ dàrú wọn ni wọn pè é ní wèrè tí rí pé pa anabi ní wèrè yìí kò kò bá ka ìgan wọn wọ́n wá ní òkú ìdáni gbogbo àwọn tẹ̀rí tí ń kà ọ̀fọ̀ ní ń pa ìtumọ̀ àpòkù ìdáni wọ́n tó rí pé yẹn náà lè lọ pé kíní yìí sọ̀fọ̀ bọ́fọ̀ tí màá rí kọ́ yìí a tún wá pè ní kíní ní ṣááìrù akọrin nígbà tó yá tó kó ń bẹ́ẹ̀ tó ní asàtírù àwàlíìnì. wọ́n ní àsàtìrù àwàlínà ní ìtàtàbà ha wọ́n ní àwọn tẹ́rí ti ń kà wọn àwọn ìtàn àwọn ará ajọ́ wọn àmọ́bí tó ti rí ìwé wọn ó wá lọ kọ́ ìtàtàbà ha ó wá ní kán ń kọ́ òun náà wá kọ́ fún un náà kọ́ lé lọ́wọ́ ní ká ṣé mọ̀ pé tó wáyé pàdé náà bá máa kàn kà ní bá a ti ń wí kọ́ làbá máa wí lónìí wàhálà ò bá pọ̀ jù báyìí lọ ṣùgbọ́n wọn àríbi lọ́ńbẹ̀ẹ́ náà torí pé wọ́n mọ̀ yípa ànábì ò mọ nǹkan kà bá kọ́ fún náà kò máa kà gbogbo ẹ wọ́n sà wá da gbogbo ẹ̀rú mọ́ra wọn ní lọ́wọ́ sọ̀rọ̀ wọn bá nílẹ̀ sallallahu alayhi wa sallam ó sì ń bẹ̀ njọ́ náà ìtàn tí ó pamọ́ sí ẹ òun làwọn àtàn tí à ń pa fún ẹ yìí náà. Yeah. Allah subhanahu wa ta'ala ní nígbà tí màláìka Jibril alayhi salam tó ń sọ fún Mariam ó pè é pé ìrẹ Mariam dájúdájú Allah ń fún ẹ ní kí n sọ fún ọ ó ń fún ẹ minhu pẹlú gbólóhùn kan láti yẹn Isa ni kẹlima yẹn torí pé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala khalaqa Isa. ọlọ́run. ọlọ́run ọba ní àpèjúwe Isa lọ́dọ̀ Allah ó dàbí àpèjúwe ádámà ni ọlọ́run ọba dá ádámà látara ìyẹ̀pẹ̀ nígbà tó ọlọ́run wá dáa tán ọlọ́run wá sọ fún pé kún thumma qala lahu kún fayakun ọlọ́run wá sọ fún ìyẹ̀pẹ̀ ní pé kó dì báyìí ó wá dì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni nígbà tí Jibrilu fẹ́ ẹ̀mí sí ìyá ànábì Isa lára àwa ni ọlọ́run wá sọ fún ẹ̀mí pé kó doyún so ìyẹn ló fà á tí wọ́n fi táìtù anabi Isa ní kẹlma kẹlmatullah ọ̀tọ̀ ní kẹlímùlọ́ anabi Musa nìyẹn kẹlímùlọ́ olùbọ́lọ̀ ń sọ̀rọ̀ àmọ́ kẹlmatullah Isa ọmọ Maryam oníyùn aleyhi salatu wa salam ọlọ́run ọba láǹfọ̀ ẹni rò ó pé ọmọ kan ń tó bí kẹlma ọlọ́run ní Isa. نعم ọlọ́run ní orúkọ rẹ̀ ó máa jẹ́ masihi ẹ̀yìnsá masihu ẹ̀yìnsá orúkọ rẹ̀ ó máa jẹ́ ẹ̀yìnsá ìjọ tọ́lọ́run bá fún mariamu ní ìròǹpa kínní yìí ànábì ètò ìdè àmọ́ bó ti lọ láàrin àti àti mariam ṣe ń bọ́ lọ́wọ́ sọ̀rọ̀ láàrin wọn ọlọ́run gbélé mi lọ́wọ́ yìí ẹ mọ̀ kí ṣe pé ọlọ́run bá ń bá mi sọ̀rọ̀ mọ́kàn tó mi ọlọ́run kún mi lọ́wọ́ lórí o èmi kàn ń sọ rojọ́ mi wa ara màlẹ́kà sí ìbára àpòyá tó lọ sọ tó sọ tó lọ fèsì tọ wa fà nínábì nírò pé wàá bí ọmọ yóò máa màsíyà kí ló fà á tán fi pè é àwọn àlùfáà kan sọ pé súnmìyà ìsá màsíhan lè kẹsàrà sí síyáhìhì wọ́n sọ ní màsíhù ní tìtorí wípé yóò tọ́ orúkọ rẹ̀ ó gbalẹ̀ gan lè kẹsàrà sí síyáhì síyáhà ní kẹ́yìn ó ṣe tọ́rísì gan orinlẹ̀ ó tọ́ ọ dáadáa wíṣì sànẹ́bí iṣẹ́ ó sì padà wá ṣe é ó padà wá ṣe so ìyóò ọkàn àwọn àlùfáà kan sọ pé súnmìyà màsíhà ni wọ́n ní wọ́n sọ ọ́ ní màsíhà torí pé àwọn tí ojú bá ń dùn àbáwọn tí wọ́n bá bí láfọ́jú yóò máa wò wọ́n sàn pẹ̀lú pé yóò máa fọwọ́ pa wọ́n ní ojú ojú wọn sì máa là tó bá rí adẹ́tẹ̀ tó bá ti ń fọwọ́ pa lára báyìí yóò sì máa gbádùn tó bá rí arọ tó bá ti ń fọwọ́ pa lẹ́sẹ̀ báyìí yóò sì máa rìn tó bá rí adití tó bá ti ń fọwọ́ pa létí báyìí yóò sì máa gbọ́rọ̀ tó bá rí apárí tó bá ti ń fọwọ́ pa lórí báyìí irun ó sì máa wù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so wọ́n ní tó fi jẹ́ màsíhù ni àwọn àlùfáà ní èyí ń lọ̀rọ̀ tó tẹ̀wọ̀n tó sì lékè jù ló hàn jùlọ. pẹ̀lú àtàrà pé yóò máa fi ọwọ́ pa àwọn tí wọ́n bá jẹ́ aláìsàn pẹ̀lú ìfọwọ́pa lásán pẹ̀lú yọ̀ǹda Allah wọ́n sì máa gbádùn. láwọn àìsàn ńláńlá tó já sí pé àwọn dókítọ̀ àwọn dókítọ̀ ayé ìgbà náà gan wo ojútu ẹ̀dì àwọn yóò sì máa gbádùn látọwọ́ rẹ̀ táwọn dókítà ó sì máa wójútu ẹ̀dì kí ló fà tó fi já sí pé ọlọ́run ọba gbé yẹn fún ó gbé yẹn fún gẹ́gẹ́ bí mọ́rọ́jísà ṣẹni tọ́lọ́run ọba máa ń fún ànẹ́bí kọ̀ọ̀kan àwọn ànẹ́bí kọ̀ọ̀kan tọ́lọ́run bá ránṣẹ́ ní àmì tá yóò fi mà fún ànẹ́bí ọlọ́run lélẹ́yìí ó yàtọ̀ sí yìí ń bẹ́ńlẹ̀ nínú orú ẹ̀ ọ̀nà ni tó bá ṣe dédé irun táwọn èèyàn wọn bá kúndùn tí wọ́n sì nígbàgbọ́ nínú rẹ̀ jùlọ lọ́lọ́run ọba máa fi rán wọn ṣẹ́ láti fi ṣe àpẹẹrẹ pé ànẹ́bí ọlọ́run lélẹ́yìí kì í ṣerú yìí tẹ̀yìn mọ́. àpèjúwe ànẹ́bí Musa alayhi salatu wassalam lásìkò ànẹ́bí Musa ìyẹn Moses eŋti àwọn èèyàn rẹ̀ kúndùn jùlọ ń gbà náà òun ni asihir ìdán magic kéèyàn máa pawọ́dà ká máa pidán ní tí wọ́n nígbàgbọ́ sí nìyẹn tí wọ́n dẹ̀ kúndùn ẹ̀ gan àwọn tí wọ́n gbà láwọn alágbára òun làwọn tó bá mọ̀ nípa idán tó mọ̀ nípa magic tó mọ̀ nípa ẹ̀ àwọn nǹkan báńbáń àwọn oògùn abẹnugọ̀ngọ̀ kájú ọ̀pá kájú okùn ilẹ̀ kó dejò ká domi ilẹ̀ kó dowó. ká da àgbàdo lẹ̀ kó dẹ́ díẹ̀ ẹ rí i pé kí ni ń jọ bí kí ni ìdán irú nǹkan yẹn ni tí àwọn èèyàn tán fi ń tán mọ̀ ní nǹkan agbára tó ga jù nígbà ànábì Musa ìyẹn ló fà tó fi já pé ìgbà tọ́lọ́wọ́n bó fún ànábì Musa ní àmì tí ó fi hàn wọ́n pé ànábì ọlọ́run lèmi mo fẹ́ kẹ́ ẹ kú òní di ń tẹ̀ ń ṣe yìí kẹ́ ẹ padà sọ́dọ̀ Allah irú nǹkan tó jọ tí wọ́n nígbàgbọ́ nínú ẹ̀ náà ni ọlọ́run ọba gbé fún torí pò ní ó tètè yé wọn wípé ah eléyìí yàtọ̀ sí tiwa o lẹ́bìrì pé lẹ́ẹ̀kan náà nígbà tí anabi Musa torí pò ju pọ̀pọ̀ ọwọ́ rẹ̀ lẹ̀ nígbà tí Firaun tó fà àwọn àmì hàn Firaun Firaun náà ní idán ò ti lọ kọ́ idán ó wá ń fún mi èmi náà láwọn àgbà òpìdán nínú ìlú yìí kódà mo láwọn àgbà òpìdán tí wọ́n jà ń babaláwo òun torí ẹ̀ òun wàá pè yín jọ ẹ wàá fèsì ara yín ìwà tí wọ́n jọ fèsì wọn so ó túmọ̀ sí pé tí Musa ṣe ó jọ idán àmọ́ idán kọ́ fìràwọn wa ránṣẹ́ Musa wa mú àdéhùn ó wá ó wá suggest fún fìràwọn pé ìjọ tẹ bá fẹ́ pe àwọn èèyàn jọ láti wá. Yeah ó wá sọ fún pé ìjọ tẹ bá fẹ́ pa àwọn èèyàn jọ ẹjẹ́ ọjọ́ zina ọjọ́ ọdún ọjọ́ ọdún náà ń pè ní yawmu zina ọjọ́ táwọn èèyàn máa ń ṣọ̀ṣọ́ tí wọ́n wọ ọ̀ṣọ́ tuntun tí wọ́n ṣe tónítóní ọjọ́ ọdún ó ní ẹjẹ́ ọjọ́ ọdún ẹlẹ́ẹ̀kejì ẹ̀wájú ó jẹ́ táìmù táwọn èèyàn ó ti ṣe tán lé wọn tí wọ́n ti jẹun tí ò ní sí pé ebi ń pa mí ń sáré lọlé kó jẹ́ ọwọ́ bíi àsìkò dùhà síwájú kóòrùn tó wà ní sánmà bá a lè sọ pé bóyá láàrin bíi aago mẹ́wàá lọ sókè díẹ̀ táwọn èèyàn ti irú táìmù yẹn ara wọn balẹ̀ láti wo ohun tí ń ṣẹlẹ̀ irú àsìkò yẹn ni kẹ́ ẹ mú fìràwọn náà wá gbà gbà tó wá pé gbogbo àwọn tó já wọn òpìdán rẹ̀ jọ fìràwọ́n náà ṣe kí ni ó kọ tí ikú láti gba tí Musa mú wá ó wá kó àwọn òpìdán rẹ̀ ó pè wọ́n jọ gun wọ́n dé gẹ́gẹ́ bí ọjọ́ tí wọ́n mú náà. Musa wá kìlọ̀ ó ṣe wá àti fáwọn òpìdán fìràwọ́n ó lẹ́yìn òpìdán fìràwọ́n wáyìlá kùn àánú yín ṣe mí ẹ jẹ́ ṣọ́ra ẹ má tara fèrè àwọn ẹ má jẹ́ fèrè àwọn náà ẹ má sọra yín do lórí ibú pẹ̀lú ntẹ́ ẹ fẹ́ ṣe yìí ẹ má pe òdodo nírọ́ tẹ́ ẹ bá fẹ́ kọ́ ba adẹ́dà ó bínú sí yín. torí pé gbogbo ẹni bá fi lè dáadáa parọ́ mọ́ lọ́hùn tó bá ródodo tó bá ní irọ́ ni torí irọ́ tó pe lódodo ẹni náà ti ṣòfò ara rẹ̀ wájú ọlọ́run ẹ má ṣòfò ara yín wájú ọlọ́run ó ṣe wá sí fún wa. àwọn àjọ ń sọ̀rọ̀ síra wọn àwọn òpè náà wọ́n ń sọ̀rọ̀ síra wọn wọ́n ń sọ̀rọ̀ síra wọn láàrin ara wọn. ìgbà tí wọ́n wá sọ̀rọ̀ síta fáwọn aráàlú nígbà tán bára wọn sọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ tán láàrin ara wọn dàn kú tọ́mọ́yọ́ ni ẹ̀yà àlekòrò wọn wá foríkorí wọn wá sọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ ẹ̀rọ pé bóyá wọ́n bóyá wọ́n fẹ́ padàn kan àbí wọ́n fẹ́ fi nǹkan kan agbára yìí rọ̀ ni wọ́n jọ ń jíròrò kan ni ẹ rí i pé àwọn tó jọ wọ́n náà máa ń ṣe bẹ́ẹ̀ tọ́ba ti foríkorí báyìí ó kàn sórí pọ̀ báyìí wọ́n ń sọ kankan láàrin ara wọn. àwọn á nígbà tí wọ́n á ṣe tán àwọn tán wá sọ̀rọ̀ láàrin ara tẹ̀wọ́n tán ẹnìkan wá sọ̀rọ̀ ni wọ́n ní ẹ̀yin aráàlú o wọ́n ní o oh. wọ́n ẹni yìí àwọn méjèèjì yẹn Musa àti Harun wọ́n ní ẹ ṣọ́ra o àwọn méjèèjì fẹ́ wá wọ́n fẹ́ wá darí yín kù ní ti ẹ̀sìn yín ni o àwọn méjèèjì òpìdán ni wọ́n òpìdán làwọn méjèèjì wọ́n wá fẹ́ wá fi idán tiwọn náà wọ́n fẹ́ wá fi darí yín kù lórí ẹ̀sìn yín tẹ̀ ń ṣe ni ẹ má gbà wọ́n ṣọ́ra yín o a sọ̀rọ̀ bẹ́ẹ̀. wọ́n fẹ́ fi dán tiwọn tí wọ́n pa wọ́n fẹ́ fi lé wọ́n fẹ́ fi gbalẹ̀ lọ́wọ́ yín kán wá jẹ gàba lórí àwọn nǹkan yín kán wá dọ̀ba lé yín lórí ìtàn wá ṣe nìyẹn o náà. so torí àsìkò. ó wá ó wá lọ bẹ́ẹ̀ láàrin wọn nígbà tó wá tó stage kan ó wá di pé kí wọ́n ju bóyá ẹ̀jẹ̀ àṣẹ ń wá ṣe. mọ́sá ọ̀yá ọ̀yá ọ̀yá ẹ má jẹ́ táìmù táìmù gbogbo tí bẹ lọ́wọ́ yín ẹ̀dá ẹ̀dá gbogbo ẹ padà kí n rí náà. wá da gbogbo àwọn oògùn wọn ẹ̀rẹ́ wọn pàrọ̀ wọn oúnjẹ wọn gbogbo e tí wọ́n ti rẹ́ wọn dà lẹ̀ àwa sọ wípé. lórúkọ fìràhùn àwọn làwọn ò borí rẹ̀. ìgbà táwọn da gbogbo àwọn nǹkan tí wọ́n dá alẹ̀ tí wọ́n dá ń gbogbo ẹ ti change ti ejò wa pọ̀ tí wọ́n ṣe bìnà bìnà bìnà ẹ̀rù ti dé gan ba musa pé ẹ ń gbòòrò àwọn ejò àti ọ̀hún fi máa má bẹ̀rù má bẹ̀rù torí àsìkò torí àsìkò ọlọ́run wa ní kí musa ọmọ bẹ̀rù ọlọ́run ní ju ọ̀pá ọwọ́ rẹ̀ lẹ̀ musa wá ju ọ̀pá ọwọ́ tiẹ̀ lẹ̀ ọ̀pá kan ṣoṣo tí ń bẹ lọ́wọ́ ànábì musa ọwọ́ àjù lẹ̀ ńgbò ju ọ̀pá òun lẹ̀ òun náà wá yíra padà òun náà wá di ejò gbàtọ́ àwọn ó di ejò ó wá bẹ̀rẹ̀ sí ní lọ gbogbo àwọn ejò gbogbo tí wọ́n tí wọ́n jẹ́ àwọn ejò wọn fẹ́ẹ̀kì wọn ó wá bẹ̀rẹ̀ sí ní lọ gbogbo ẹ̀mí wọ́n lọ mi wọ́n lọ mi wọ́n lọ mi wọ́n lọ mi ó wá lọ gbogbo ẹ̀mí tán yányán kò sì sanra ó wà bó ṣe wà náà ni ṣẹ́rí pé atẹ́gùn lásán làwọn ejò irọ́ ni kì í ṣe jò kì í ṣe oúnjẹ ni ò jẹ́ kéjì o ti Musa ó ṣe kí ni kó yó lẹ́yìn náà ni kẹ́mọ̀ òjísà ni ti Musa náà ńgbà tó wá ṣe bẹ́ẹ̀ tó wá lọ gbogbo ẹ̀mí tán Musa wá mú ọlọ́ni ó yá mú ejò ń padà torí musa rí tiẹ̀ náà torí jọ̀rọ̀ mú padà wá mú padà wá dọ̀pá padà hàn gbogbo ohun tán dalẹ̀ wá tán wọn àrí kankan mọ́ lẹ́yìn ọ̀pá musa nìkan làwọn àrí. ṣé ẹ mọ̀ pé musa ṣe wá àti fáwọn òpìdán firaun àwọn ológun àwọn alágbára rẹ̀ tó kú sọ́dọ̀ tí wọ́n tí wọ́n já àwọn ológun rẹ̀ pé ẹ má sọ orí kú o ẹ má pè òdodo ní irọ́ ẹ sì má pè irọ́ lóòótọ́ nígbà táwọn arí bẹ́ẹ̀ wọ́n rí pé a ẹ̀ńtẹ́lẹ̀ yìí mú wá yìí kì í ṣe irú tiwa òdodo ní òjíṣẹ́ ọlọ́run lélẹ́yìí àwọn lóní mímọ̀ tán mọ̀ ń parú tọ́lọ̀ ń fìràn Mùsá àwọn ni wọ́n kọ́kọ́ juwọ́ lẹ̀ màwa ni tọ́ àwa o ní tiwa o gbogbo àwọn o àwọn tí wọ́n ń ṣe wá àti fáwọn aráàlú láyé àkọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wípé ẹ má tẹ̀lé Musa ẹ sì má tẹ̀lé Haruna wọ́n fẹ́ wá fi dán wọn kó yín lómi ọbẹ̀ kán fi sọ kán fi kán fi máa kó yín ní rógà náà lónìí àwọn gangan kọ́kọ́ wá sọ pé àwọn gbà fún ọba tí Musa ń pè àwọn sí àwọn juwọ́lé àwọn gba Islam àwọn lẹ́ni àkọ́kọ́ Allah akbar so bí. Be ọ̀rọ̀ tí Musa ṣe rí nù á rí i pé tọ́lọ́wọ́n bá gbé fún Musa kó wá fi ṣàfihàn jáde-nẹ́bí ọlọ́run ìjójúṣe ọlọ́run ihun tó dọ́gba pẹ̀lú tó ń bẹ́ ńlẹ̀ ni bẹ́ẹ̀ náà lọ́lọ́run wá ṣe fún ànẹ́bí Ìsá náà lásìkò ànẹ́bí Ìsá ihun táwọn èèyàn mọ̀ ní ẹni tí wọ́n mọ̀ léèyàn tí wọ́n fi mọ̀yàn pé ìwọ yìí kọ̀ǹfàmù ni ẹ́ òun náà lẹni tó bá lè tọ́jú àìsàn ẹni tó bá lè tọ́jú àìsàn tó lè tírìtì àìsàn ẹnìyẹn ni wọ́n mọ̀ ní confam lóòótọ́ agbára ń bẹ lọ́wọ́ tiẹ̀ ọlọ́run wá fi ìtọ́jú àìsàn ó wá fi rán anabi musa anabi isa ọ̀nà tọ́lọ̀ wá gbà fi gbé ìtọ́jú àìsàn ti anabi isa gbà ó wá lágbára ju tàwọn dókítà tí ń bẹ ńlẹ̀ tí wọ́n mọ̀ lọ ó lágbára jù lọ àwọn tó mọ̀ nípa ìlàjù amrod wà ilmu tọ̀bíà ilmu tọ̀bíà ni ká mọ̀ nípa ewé yìí tá a bá mix ẹ̀ mọ́ nǹkan báyìí kí ló lè tọ́jú ilmu tọ̀bíà nìyẹn kẹ́lẹ̀ mọ̀ pé gbogbo ẹ̀ níbẹ̀ nu ṣẹ̀rí ẹ̀yàn gẹ́gẹ́ nígbà tó yẹn kílẹ̀ wá ń já ewé kílẹ̀ mu àgbo fún à ẹ mọ̀ ẹ mọ̀ tí ń jẹ́ ìsìláàmù ní tẹ́ bá mọ̀ tí ń jẹ́ ìsìláàmù ẹ mọ̀ pé gbogbo àwọn kan ní ìsìláàmù ti kí ni ló tójú irú yọ ilmu tọ̀bíà náà ń pè olómù ká mọ̀ nípa ewé ẹ tába jẹ ewé yìí pẹ̀lú àdámọ́ tó wà lára ewé yìí kí ló lè ṣiṣẹ́ fún kẹ eré èso kan kẹ wo àdámọ́ rẹ̀ kẹ mọ èso yìí kẹ wá sọ́ọ̀dì ẹ̀ pé nǹkan báyìí ló lè wúlò fún pẹ̀lú àdámọ́ tó wà lára kíni lára èso yìí wọ́n máa ń fi àdámọ́ bí nǹkan bá ṣe rí gbà míì wọ́n máa fi mọ pé yóò wúlò fún nǹkan yìí àwọn bàbá àjọ tó máa ń jẹ orógbó wọn ní orógbó dáa fojú torí pé sẹ́yìn bá wo nation orógbó gangan náà ẹ̀ lè kórìí lódòdó báyìí òun náà rí ródóródó bíi ẹyin jú lóun gan fún rẹ̀ ó sì máa ń ṣàǹfààní fojú lóòótọ́ tẹni tí jíjẹ rẹ̀ ò bá máa affect nǹkan mi lára sòyìn ń pè ní elmo tọ̀bí à kéèyàn ó mọ̀ nípa àdámà ewé kí ló lè ṣe èso kan kí ló lè ṣe elmo tọ̀bí à ní sòyìn pọ̀ lásìkò ànábì Musa ànábì Isa ẹni tó bá sì mọ̀ yíwùn náà mọ̀ lẹ́ni tó lágbà ìyẹn tán wá nígbàgbọ́ nú ẹ̀ jùlọ yẹn lọ́lọ́run wá fi rán ànábì Ìsá náà ló fi ṣe mùjíza ànábì Ìsá ló fi ṣe iṣẹ́ ìyanu rẹ̀ bọ́lọ́run bá ṣe máa ṣe nìyẹn sòló fa tó já sí pé ìwọ máa wó yẹn sàn láì ní jáwé láì ní jágbò ìyẹn jẹ́ mùjíza kò ní káwọn máa ja ewé àti egbò láti fi túwìtì aláìsàn nísìnyí rárá torí pé ọba tó dá ewé àti kò yẹn ó dáa fún ìwúlò kan ni ẹni tó bá mọ àwọn tó lè ṣe tí bá ń lò kò burú láti fi túwìtì àìsàn èyí tá à ń ta kò ní pé oògùn ìtajà oògùn ìyọnu oògùn àwúre oògùn gbogbo jákujàku yẹn àìsàn kọ́ làwọn àyùn ìbẹ́lọ̀hún lèyàn máa dúró tì torí ó ní ń ṣe pẹ̀lú kọ́dàrọ̀ àṣàṣe òsì yí kádàrá padà àdúrà ló ṣe kí ni ló ràn kádàrá ẹni ọlọ́run yóò tà ń bẹ́ẹ̀ nù kádàrá rẹ̀ ni tó yóò bá tà ẹ ń bẹ nu kọ́dàrú ni yóò máa wá bẹ lọ́hùn pé kọ́lọ́ ń jẹ́ kó ń tà ní oògùn kọ́ ni ó máa ṣe káàkiri ń waste time ni ń waste time ni. èyí tọ́lọ̀ wọn fà nẹ́bí ẹ̀yíṣá náà ni pé ìwọ ò nídìí àǹjáwé àǹjá ìbò kankan kó tó máa ẹni tójú rẹ fọ́ kó tó lajú rẹ̀ yàrá pé àwọn tó ń tìrìtì olójú wà tí wọn àwọn ó sì iṣẹ́ abẹ fún un àìsàn yìí ojú lè là wọn lè ní fifty fifty wọn lè ní thirty seventy so èmi wọn dẹ̀ ní máa má ní tiẹ̀ máa ò lè ṣe kinní kankan kó má lọ bàjẹ́ ànábì isa ìtọ́lọ̀ wà fún ni pé kò ní di à ń fi kankan à ń máa fi wé máa kán lè ṣe àbí máa jẹlé máa fọwọ́ pa tó bá ti fọwọ́ pa àròsìyà tọ́lọ̀ wà fún nìyẹn ọlọ́run wà fún wọ́n yà káyà ń síwájú. wàhálà ń bá a ń bá a ń bá a. náà ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ni anabi Isa alayhi salatu wa salam so ok ká tẹ̀síwájú ẹ̀ ibi mọ̀jísà rẹ̀ màsíwò là ń sọ àbí náà nínú àwọn mọ̀jísà rẹ̀ tọ́lọ̀ wá fún un náà ni pé iṣẹ́ ìyanu rẹ̀ náà ni kó máa tọ́jú àìsàn ló fà tó fi já pé ọ̀pọ̀lọpọ̀ ń tẹ́rí tọ́lọ̀ wọn bá fi ròyìn iṣẹ́ ìyanu ànẹ́bẹ̀ yìí sa ìtọ́jú àìsàn ni ìtọ́jú àìsàn òun ni kárọ̀ ó dìde káfọ́jú ó lajú kojì ó gbọ́rọ̀ kẹni tó rẹ̀ káàrẹ̀ ó yá lẹ́ẹ̀kan náà tí o ṣe díẹ̀ yìí tó wá ṣe díẹ̀ díẹ̀ ẹni tó ti kú kó fọwọ́ pa kó sì dìde sọ pé àwọn dókítà náà máa ń sọ pé téèyàn bá kú ń gbà wọn ẹja àwọn ṣe àwọn tíráyì kan bóyá ó lè ṣe kéde bóyá àwọn lè rẹ́mi àwọn lè rẹ́mi ẹ̀dá padà bóyá kò tí ì rìn jìnnà àwọn náà máa ń ṣerú nǹkan báwọn ọlọ́run wá fún Musa ànábì yìí sáré yìí tó original ju yìí ń lọ ó náà ni pé yìí táwọn lè dá padà ń kejì ìkú tán ni wọ́n sì wò pé ẹ̀mí yìí kò tí ì jáde tán ẹ̀já wo tá a lè ṣe láti fi dá padà òun náà ló fi gbogbo àwọn oxygen kankan o tànábì Ìsá ni kì í ṣe pé ó lè ti bọ́ tán yányán tí Ìsá bá fọwọ́ pa ọlọ́run sì dẹ́mi padà ó sì jì í. so lára àwọn ìtọ́jú àwọn mùjíza nẹ́bí Ìsá òníyàn tọ́bi ń pè ní màsíhù òun náà nìyẹn pé ká máa tọ́jú àìsàn pẹ̀lú ká máa fọwọ́ pa kára rẹ̀ ó sì máa yá àwọn afáníyàn ló lékè. anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run fún anábì náà ní mùjíza tànábì iṣẹ́ ìyanu tànábì ẹ má gbàgbé pa sọ wípé ní tí àwọn èèyàn bá gbádùn jù tí wọ́n sì mọ̀ ní agbára jù fún ẹni tó bá ní òun náà lọ́lọ́run máa ń fi ń ṣe àdìṣẹ́ ìyanu fáwọn ànábì ọlọ́run tí wọ́n fi púrúfù ara wọn lásìkò tànẹ́bùwà Muhammad sallallahu alayhi wa sallam àsìkò fasọ́hà ni wàlbàláàgọ̀ zamanul fasọ́hà sí wàlbàláàgọ̀ àsìkò kéyìí ó dá láhán kó sọ káhàn rẹ̀ dá kó lágbèkalẹ̀ kó mọ ọ̀rọ̀ kó mọ ọ̀rọ̀ kékeré sọ kó sì ní ìtumọ̀ tó já pé tẹ ẹ bá yọ gègé tì í ẹ ṣe fọlọmùsì látara ẹ ẹni tó bá rí báwọn a ọ̀gá ni bàbá ṣe wá mọ ọ̀rọ̀ sọ sí náà fi máa ń ní ipò sí láwùjọ àwọn àsìkò kan bẹ tó ti lọ́lẹ̀ ìbáná tó yá pé bó bá ṣe màlúùlù sí ni wàá fi ní wàá fi jẹ́ champion tó jẹ́ pé àtọmọ ọba àtọmọ àjòyè ó máa kúlẹ̀ lórí ni láwọn ọdún dè sí yorùbá pikin ah ẹ mọ ni àyàn àgálù ni ah àyàn tó ní ó máa rìn àyàn àgálù ní bọ àyàn àgálù ní bọ ìlú lásán ni o torí pé wàá mọ̀ ọ́n lù gan-an ju àwọn yòókù lọ yóò wá dẹni tí gbogbo ayé wàá fojú sí lára yóò wá di yíró látara kó má lulú jù àwọn àsìkò náà ti lọ tó àsìkò tọ́lọ̀ ń rán ànábì àwọn tọ́lọ̀ rán ànábì sí èyí táwọn bìrì fún nú ẹ̀ jù òun náà ni kẹ́yìn ó mọ̀rọ̀ sọ jù kó sì lágbèékalẹ̀ ọ̀rọ̀ jù ló fà tó já pé mùrùdíza tànẹ́bì ó ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ náà wà ní alukur'an àti hikima tọ́lọ̀ ń fa nẹ́bí pé bá nẹ́bí ó ti máa gbé ọ̀rọ̀ kalẹ̀ tí ó máa tí ó máa bá wọn lákọlákọ tí ó máa bá wọn lójijì tọ́lọ̀ wá fi mùjíza ta ṣe alukur'an alukur'an karim ni wọ́n jẹ́ mùjíza iṣẹ́ ìyanu ànẹ́bí torí ẹ̀wọ́ dẹ́nu tó bá ń béèrè iṣẹ́ ìyanu ọlọ́run ọba máa ń fáwọn ànẹ́bí ọlọ́run níṣẹ́ ìyanu wọn according to in táwọn èèyàn tí a rán wọn sí bá nígbàgbọ́ nínú ẹ̀ ni sọ ọlọ́run ọba fún ó ṣànẹ́bí ọlọ́run kan lẹ́ni tí ó máa tọ́jú àìsàn ó wá ṣe nìkan tẹ́lẹ̀ lẹ́ni tó yá sí pé ọ̀rọ̀ lòun ó máa ṣe kí ni lòun ó máa fi ní ó máa fi ṣòpá ànẹ́bí ọlọ́run ni mí kò túmọ̀ sí pé kì í ṣànẹ́bí ọlọ́run àbí kò tó tó ṣáájú fún ọlọ́run ọba fún kálukú ní pákéjì tiẹ̀ ni tó fi ti àwọn tọ́lọ́run ọba rán sí. tẹ́ bá dẹ̀ lọ sọ́dí àwọn ìran lárúbáwá tó fi dòní tẹ́ bá lọ sọ́dí wọn tó fi dòní torí pé ẹni abáṣà ránṣẹ́ kókó ṣe wá àti ilé náà ni ó ti kẹ́ sọ̀rọ̀ òde àárín wọn náà ni ó ti bẹ̀rẹ̀ táwọn ará ilé rẹ bá ti ní kò dáa kò ní dáńtà àwọn nìkẹ́kọ̀ọ́ lọ́run ànẹ́bì sí o àmọ́ àwọn náà ń bẹ ẹnu ẹni tọ́lọ́ ní ká ànẹ́bì òjíṣẹ́ fún àwọn wá lẹni tá ànábì kọ́kọ́ rí lọ́sìmọ̀nì tí wọ́n á lọ sọ́ọ̀dì lárúbá tó fi dòní ẹ̀ rí i pé kò sí ìran náà tó kọ ìwé tó lárúbá wa kò sí ìran náà láyé kò sí ìran náà tó kọ ìwé tó lárúbá wa kò sí ìran náà torí pé ẹ máa rí ẹlòmíì ó lè má ju forty years lọ sixty years eighty years yóò wá ní oríṣiríṣi àwọn ìwé tó jẹ́ pé ìwé eléyìí ó lè jẹ́ bíi fifty volumes tẹ́wá wo volume kọ̀ọ̀kan ẹ lè máa rí more than five hundred pages ó dẹ̀ ní volume ẹ̀ ó thirty kìíní kan volume sí ni forty volume sí ni volume kọ̀ọ̀kan ó dẹ̀ máa lé ní five hundred pages kò wá ní jẹ́ pé yẹn nìkan ló kọ o bó ṣe ló ní thirty yẹn ó tún lè lé ní twenty ó lè lò ní eleven o lè lò ní mẹ́ta ó lè lò ní méjì ó lè lẹ́lẹ́yọ̀ kan bí ó ṣe wá pọ̀ èèyàn kan ṣoṣo subhanallah kì í tún ṣe ayé kọ̀ǹpútà ṣe copy ayé copy and paste ayé pé yóò máa fọwọ́ kọ́ náà ni o fọwọ́ kọ́ náà ni o fọwọ́ kọ́ náà ni o fọwọ́ kọ́ náà ni o ẹlòmíì tó bá parí jíra míì ó lè ní òun ti ń kọ jíra yìí nísìnyí ọdún tó ń parí rẹ̀ yìí ló pé thirty years tó ń ti ń kọ́ bọ̀ yóò dẹ̀ kọ́ yóò dẹ̀ kọ́ tán débi tó fẹ́ kọ́ dé tó lápẹ̀rẹ̀ kò á ní jẹ́ bó ṣe wá ń kọ́ yìí ohun tó pé ní thirty years pé lòun ti ń kọ́ òun kò túbọ̀ sí pé kò tí ì gbé mi ìjáde láàárín àwọn àsìkò yẹn náà yóò ti máa ṣe àwọn mìíràn tí ó máa gbé jáde tí ò tó yìí òun àmọ́ torí pé ìwọ̀n ì tí débi tó fẹ́ kó dé mi ò tí ì gbé jáde àwọn akọ̀ bẹ́ẹ̀ tó fi wá dòní náà àwọn tí wọ́n ń kọ̀wé jù láyé náà làwọn tó bá kọ́ èdè lárúbáwá àwọn tí wọ́n ń kọ̀wé jù láyé náà làwọn tó bá kọ́ èdè lárúbáwá àwọn náà ni wọ́n ń kọ̀wé jù láyé àwọn náà ń kọ̀wé jù láyé so tó fi tò ní bó ṣe rí náà nìyẹn so àwọn lárúbáwá wọ́n bìlífù nípa ọ̀rọ̀ lásìkò tó ọlọ́run gbà nábì dìde ọlọ́run wá fi ọ̀rọ̀ tí í ṣe alukur'an ọlọ́run wá fi ṣe mọ̀rọ̀jísà fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam so eléyìí ká lè mọ̀ wípé mojiza nẹ́bí kọ̀ọ̀kan ní ìbámu sí ìntàwọn tí a rán sí àbáwọn tí ó kọ́kọ́ jíṣẹ́ fún ṣíṣe rẹ̀ ó tàtọ̀dọ̀ wọn fọ́n síta èyí tí wọ́n bá gbàgbọ́ ni èyí tí wọ́n bá kúndùn ni bọ́ọ̀lù ṣe máa ṣe é nìyẹn náà. ọlọ́run ọba ní sọ ọmọ máríàmù yìí wàjí àǹfì dúnìyà wal èèyàn ńlá ni ó jẹ́ láyé nínú òjé yẹn ńlá òun náà ni pé yóò jẹ́ òjíṣẹ́ ọlọ́run yóò jẹ́ ẹni tọ́lọ́run ọbọ̀ yóò máa sọ̀rọ̀ rẹ̀ fún tí yóò máa fọ̀rọ̀ rẹ̀ ránṣẹ́ fún sí ẹni tó bá sì já nàbí ọlọ́run kò sí èèyàn ńlá tó tó wọn láyé káwọn ti wàásù jíṣẹ́ méjèèjì ni ànábì Ìsá papọ̀ ó já nàbí ó tún jẹ́ òjíṣẹ́ ó dáwé tiẹ̀ gbà lọ́tọ̀ tó tún jẹ́ ẹlẹ́rìí lórí ìwé ànábì Mùsá tó ṣáájú ẹni tá ń pè ní ànẹ́bí òun lẹni tó ẹni tá ń pè ní òjíṣẹ́ rọ̀ṣúl òun lẹni tí a gbé dìde aṣelánẹ́bí a wá fún un ní òfin tiẹ̀ míì tó yàtọ̀ sí òfin tànẹ́bí tó ṣáájú a wá fún un lófin míì ó lè ìnkúlùdù yìí tó ṣáájú kó ìnkúlùdù nínú ẹ̀ bọ̀ a fún un lófin míì tí ó fi jíṣẹ́ ṣùgbọ́n ànẹ́bí lẹni tó yá sí pé ìgbà tá a gbé dìde a fún un lófin míì èyí tà nẹ́bì tó lọ fi ilẹ̀ òun la ní kó òun máa kọ̀ǹtínú lé ní orí ìyàtọ̀ tó ń bẹ láàrin nàbíyù àti rọ̀ṣúlù nìyẹn ní ṣókí sọlọ́ngàn bá lànàbì ànàbì Ìsá ọmọ Mariam wajihan ẹni tí ẹni tí ó ní yóò lórúkọ yóò sì ní ipò láyé mi ẹ wà ànàbì Ìsá ibo náà tí ìmọ̀rúkọ ànàbì Ìsá. àwọn anabi ọlọ́run ọba kan bẹ tó yá pé orúkọ wọn gbòòrò gan-an nínú wọn lànàbì Ìsá wàjíhàn fi dúnìyà bákan náà yóò tún jẹ ẹni tí àwọn ìjọ rẹ̀ ó pọ̀ nínú àwọn anabi tíjọ rẹ̀ ó pọ̀ jù láyé ni bó tiẹ̀ jẹ́ pé lẹ́yìn ìjọ tiẹ̀ ìjọ ta anabi ló tún pọ̀ ju tiẹ̀ lọ lẹ́yìn ìjọ anabi tó pọ̀ ju tiẹ̀ lọ kò sí anabi míì tíjọ rẹ̀ pọ̀ ju ta anabi Ìsá lọ wàjíhàn nìyẹn. níjọ́ gbéǹde alikiyama wajihan ẹni tí ó ní ipò lálìkìyàmà ni yóò máa bẹ́nu àwọn ànábì ọlọ́run tí ó ṣìpẹ̀ tọ́lá wọn bó sọ ya mo yọ̀ǹda fún wọn náà àwọn báyìí báyìí báyìí báyìí ọba ní bákan náà ọmọ yìí lára àwọn ni ó wà àwọn tí tí ọlọ́run bá ń fún mariamu ni o gbogbo eléyìí tí ọlọ́run ń sọ yìí ọlọ́run ń fún irú ọmọ tí ó bí tí ò tí ì ṣe tí ò tí ì lóyún ẹ̀ ìjọ ń fún nírò pé yóò bí ànábì Ìsá náà ń sọ gbogbo eléyìí tí ì tí ì lóyún yóò máa bá àwọn èèyàn sọ̀rọ̀ lórí ìtẹ́ ní kókó wàkàhálẹ̀ ni àtìgbà tó bá tún dàgbà tá a bá sọ dà nẹ́bí ọlọ́run ní kókó rẹ̀ ni ó ti máa fa àwọn èèyàn lọ sójú ọ̀nà ọlọ́run tó ti máa tó ti máa dán ọmọ ẹ̀kú ń di ẹ̀bọ̀ gẹ́gẹ́ bó ṣe sọ tọ́lọ̀ mọ́rọ̀ rẹ̀ wá tó bá tún wá dàgbà ànẹ́bí ọlọ́run tí ó máa pèpè sójú ọ̀nà ọlọ́run yóò sì máa bẹ́nu àwọn ẹni rí àwọn náà pè ní tó ṣàǹfààní tí wọ́n dẹ̀ ń lo ìmọ̀ náà àwọn tí wọ́n ní ìmọ̀ tó wúlò tó bá tọ́lọ́n ta nẹ́bí mo tán wá ń lò ó inú wọn là nẹ́bí yìí sáwà náà. Mariam gbà tí màlẹ́kà sọ ilé fún Mariam Mariam náà tún wá rojọ́ fún olúwa mi oní ìbímọ bó mo ṣe fẹ́ bímọ èmi tó já sí pé ẹnìkan kan ò tí ẹ sọ pé òun fẹ́ fẹ́ mi rí bẹ̀ lé pé ẹnìkan kan wàá sùn lé mi ìyìn bẹ̀ ẹ̀ sọ ní zìnà ìyìn tẹ́ra mi lẹ̀ fọkùnrin kankan rí ìyìn máa ti ń jọkùnrin bó mo ṣe wá fẹ́ bímọ ibi ní ti ń rojọ́ ń fọlọ́hún ẹ̀ẹ́n. bẹ́ẹ̀ lọ́lọ́run bá tó ní kí màlẹ́kà ó sọ fún un pé kazaliki yakhluqu ma yasha kàtàlíkì lọ́hù yàkùlùkù máa yẹ̀ṣà pé àà ah, máa wùlẹ̀ dààmú ara rẹ̀ olúwa rẹ̀ tó ń bá rojọ́ ní sọ pé aláwò rẹ̀ o bí ti máa ṣe ti máa dá tó bá wù náà nù. tó bá ti fẹ́ ṣe nǹkan tó bá ti pinnu àti ṣe nǹkan kan yóò kàn sọ fún nǹkan yẹn ni pé kó yóò sì máa rí bẹ́ẹ̀ abẹ́ lọ́hùn pẹ̀lú àṣẹ rẹ̀ tí fi sọ fún nǹkan pé kó rí bẹ́ẹ̀ abẹ́lọ́hún gbogbo ohun tí ń kọ̀rọ̀ nínú ìgbésí ayé wa ọlọ́run dákun kó fi àṣẹ rẹ̀ kó fi yí padà fún wa gbogbo ohun tí ń jẹ́ bànújẹ́ nínú ìgbésí ayé wa kó fàṣẹ rẹ̀ yí padà fún wa gbogbo ohun tí ń jẹ́ àdánwò nínú ìgbésí ayé wa kó fi àṣẹ rẹ̀ yí padà fún wa àwa bẹ́ẹ̀ gbogbo ohun tí ń jẹ́ dùnú nínú ìgbésí ayé wa kó fi àṣẹ rẹ̀ kó fi ṣàlékún ẹ̀ fún wa kó fi àṣẹ rẹ̀ kó fi ṣàlékún rẹ̀ fún wa wàlálá ilaha illallah wàlálá haula wàlá quwwata illa billah àyà tó tẹ̀lé yìí. ọlọ́run tó wá ń sọ fún Mariamu pé à ń tọ́lọ́run fẹ́ fún ẹ ọlọ́run tó wá fún oníròyìn mi lẹ́yìn ìgbà tí ń pèrè pé à bóun mo ti fẹ́ bímọ tí ẹnìkan ò jẹ́ kí ni tẹ́nìkan ò súnmọ́ mi ọlọ́run à ara rẹ̀ kódà ọmọ tó fẹ́ bí yìí wọ̀yọ̀ alimu wọ̀yọ̀ alimu ẹ̀ wọ̀yọ̀ alimu hol kìtàbà ọlọ́run ọbó kọ́ ní kìtàbà ìmọ̀ bá a ti kọ nǹkan ọlọ́run ọbó kọ yóò mọ nǹkan kọ yóò sì máa kọ́ àwọn èèyàn wàkíní wàlíkìmà ọlọ́run ọbó tó wá kọ ní asraru shara'i Allah ma'rifatu asraru shara'i Allah wal amala àwọn tó jẹ́ àgbọ́yé òfin ọlọ́run béèyàn ti lò àti bá a ti ṣàlàyé ẹ̀ bá a ti pé gbèsè ọlọ́run ọ̀bọ̀n fi mọ̀ Allahu Akbar. kódà ọlọ́run ọ̀bọ̀n tó fún un ní tàwọ́rọ́ọ̀tù mà tàwọ́rọ́ọ̀tù ní ta ànábì tó ti ṣáájú ànábì Mùsá yóò mọ̀ ànábì ànábì Ìsá ó mọ̀ ìwé ànábì Mùsá ìwé Mósìsì ànábì Ìsá ó bákan náà yóò wá ma injil òun ìwé tá a fún ayíṣà gangan fún rẹ̀ méjèèjì ìmà méjèèjì yóò máa bẹ lọ́dọ̀ so ọlọ́run ọba tó ń sọ irú ìròyìn tí ó fun bẹ fún fun ayíṣà fún ìyá rẹ̀ máríàmù nígbà tí èjì bí ẹ wá sọ fún mi ṣé gbogbo ìròyìn tọ́lọ́run ọba wá kàálẹ̀ fún anabi ayisa yìí ayíṣà táwa máa sí alukuraani júwe tá ànábì wa muhammadu ròyìn fún wa ọmọ mariam ọmọ mariam tó jẹ́ ọmọ fún hanat tí bàbá mariam ń jẹ́ imran ìjẹ́ isa náà ó rí bẹ́ẹ̀ àbí ó rí bẹ́ẹ̀ isa tó ní ìyá tí ò ní bàbá gbogbo ìròyìn tí kùránì kàkà lẹ́ ń pẹ́ tó jẹ́ ròyìn àlùbáríkà ìròyìn pípé yìí ó rí bẹ́ẹ̀ àbí ó rí bẹ́ẹ̀ ó rí bẹ́ẹ̀ so ló fà á tó fi já sí àwa mùsùlùmí ìgbàgbọ́ wa sí ànẹ́bẹ̀rẹ̀ isa ìgbàgbọ́ tó dára púpọ̀ ni tó sì tó sì pé tí ò sí ìkọjá lọ lọ́wọ́ bá ń bẹ abẹ́ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala eléyìí tá a gbọ́ àti tá a kà yìí kọ́lọ̀ kó jẹ́ kó lapa dáadáa nínú ìgbésí ayé wa kó fi ṣàlékún ímánì fún wa bẹ́ẹ̀ ni kó fi ṣàlékún gbígbàdúrà fún wa kó fi ṣàlékún dúró déédéé lórí ẹ̀sìn wa ọdún náà ń súnmọ́ wa wẹ́rẹ́wẹ́rẹ́ ń parí à ń téèyàn fi sọdún náà láyọ̀ àti àlàáfíà àti ìdùnnú kọ́lọ̀ kó jogún ẹ̀ fún wa àrísìkí tá a fi dunnú tá a fi dun ọmọ nínú tá a fi dun aya nínú tá a fi dun ẹbí nínú tá a fi dun ara nínú ọlọ́run kó ṣe fẹ́ni kọ̀ọ̀kan wa ọlọ́run dákun gbogbo wa tá a bá parí Ramadan má jà lọ bára wa nù sàárì gbogbo wa tọdún bá bá wa má sọdún nù bànújẹ́ ọlẹ́lá ilaha illallah ọlẹ́lá hawla wàlá quwwata illa billah subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta. أستغفرك وأتوب إليك إن شاء الله تفسير وما continue ني أولا إن شاء الله والسلام عليكم ورحمة الله وبركاته